tí kò bá sí any other consideration mi àdéhùn kan mẹ́ta pé ní àdéhùn Jabir àtọwé nínú sọyìn Muslim ní tó ṣẹlẹ̀ gangan lẹ́nu yẹn sọ pé anabi sọsẹlá ń kírun ẹnìkan dúró lẹ́gbẹ̀rẹ́ nígbà tí ẹnìkan dé anabi tí àwọn èyí sẹ́yìn fi kàn bọ sẹ́yìn ìmáàmù kan ní ó change position jẹ àwọn táwọn dé làwọn ó bọ sí ẹ̀yìn ìyẹn gangan ní sunna afi constitution mi bá wa constitution bíi pé ká fi pé bóyá a tá a bá ní àyè àyè wà níwájú ju ẹ̀yìn lọ àbí so many other things so tẹ́lẹ̀ yẹn sọ ọláwọn àlọ ó kọ̀ rẹ̀. ṣe